a ò yí ìpinnu wa padà o ìyanṣẹ́lódì yóò bẹ̀rẹ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigerian Labour Congress NLC ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ti fi oríṣiríṣi àkọlé sójú òpó ayélujára ìkànnì TikTok wọn níbi tí wọ́n sì dúró lórí pé ìyanṣẹ́lódì àti ìwọ́de yóò bẹ̀rẹ̀ ní pẹrẹu lọ́jọ́ kejì oṣù kẹjọ ọdún tí a wà yìí ìyẹn ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí nínú ìkéde náà ni wọ́n ti rọ àwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn aráàlú láti fọwọ́sowọ́pọ̀ lásìkò yìí láì fi ti ẹ̀yà èdè ẹ̀sìn tàbí ti ẹgbẹ́ òṣèlú kankan ṣe wọ́n ní kí gbogbo ènìyàn tú yàáyà síta láti wọ́de tako ìjọba aninilára tó wà lóde yìí wọ́n sì fi kún un pé ọ̀pọ̀ èèyàn tó bá ṣera wọn lóṣùṣù ọwọ̀ kì í kùnà bẹ́ẹ̀ ni wọ́n tún sọ nínú ọ̀rọ̀ wọn wípé bó bá ti di ọjọ́ keje oṣù kẹjọ kò sí àríwísí kankan mọ́ ju kí gbogbo ènìyàn bẹ́ síta láti fẹ̀hónú wọn hàn lórí ìyà tó ń jẹ wọ́n owó oṣù àwọn òṣìṣẹ́ tí kò tó nǹkan tẹ́lẹ̀ tí wọ́n sì ti fi ìdá àádọ́rin seventy percent owó ọ̀hún wọkọ̀ lọ síbi iṣẹ́ tán wọ́n ní ẹgbẹ́ òṣìṣẹ́ kò ní gbàgbẹ̀rẹ̀ fún ìjọba arẹ́nijẹ ní ìparí ọ̀rọ̀ wọn ni wọ́n ti kọ síbẹ̀ pé ẹ jẹ́ kí àwọn mẹ̀kúnnù mí ẹ má dí wọn nímú pa ẹ rántí pé gbàrà tí owó epo bẹntiróòlù ti tún gbẹnu sókè láti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà dín díẹ̀ níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn-ún sí iye tó ju ẹgbẹ̀ta náírà lọ làwọn òṣìṣẹ́ náà ti fi àìdùnnú wọn hàn sí èléwó yìí àti ẹgbẹ́ òṣìṣẹ́ méjèèjì Trade Union Congress TUC àti NLC ni wọ́n láwọn kò fara mọ́ ẹ̀kúnwó yìí wọ́n ní ìnira tọ̀tẹ̀ yìí yàtọ̀ ó sì ṣàkóbá fún káràkátà àwọn tó ń tajà bẹ́ẹ̀ lówó ọkọ̀ gbówó lérí gegere èyí tó mú ìnira fáwọn aráàlú ẹ ó tún rántí pé ìpàdé pàtàkì kan tó yẹ kó wáyé láàárín àwọn olórí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àti Tinubu pẹ̀lú àwọn ìsọmọgbe rẹ̀ forí ṣánpọ́ níṣe làwọn aṣojú àwọn òṣìṣẹ́ náà bínú jáde. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròye online TV.